nínú ìgbìmọ̀ tán ti fẹ́ ba yí onítìrì jẹ́ hmm, tán ti ń pèròpèrò ẹ mọ́ ti gbàgbé pé ajá tẹ́ni rèé ajá tẹ́ni ó ti ẹ̀ńdọ́sì dagarodi dagaboot dagabandit of Nigeria ó ti ní dagabandit of Nigeria ní kí wọ́n support nígbà tí wọ́n ń wá mi tí wọ́n rí mi àwọn náà kò fò jáde pòrò tán láwọn ń wá àṣetorí irọ́ ni nígbà tá a dẹ̀ rí wọn tán a kí wọn ayì wọn o ní bá ní òótọ́ àwọn ọlọ́run ní bá bọ̀ wọ́n jáde ní bá bẹ̀rẹ̀ sí ní parọ́ ohun tá a sì mọ̀ wá akíní mo ṣe irú ẹ̀dá yẹn èmi tó wá rírú wọn nínú ìgbìmọ̀ ṣé ìpílánì tẹ́ ń pílánì rèé èmi ò ní bá yín fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ibi ó ṣe débi tó ti ń ba ayé ènìyàn jẹ́ ọ̀dájú ènìyàn ni gbogbo yín tẹ́ jókòó yìí èmi ò ní sí nídìí ibi ṣó o pa mí pátápátá kí n tún wá join yẹn hand together gbé èèyàn wálẹ̀ ká má gbúrú ẹni yẹn mọ́ láyé rárá ó di wípé kí n máa wá wọ́ọ̀ṣù wọn gbogbo ọ̀rọ̀ tán sọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́n jáde gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin tí màá kàn sọ nípa orúkọ yín ẹ lọ pa ìwà yín dà mo rí yorùbá nírí wípé tán bá rẹ́ni tó ní akíkanjú ṣẹfẹ́ gbọ́ mi kì í ṣe pé bóyá mo support onítìrí tẹ́lẹ̀ but mo dé stage kan mo wá ronú dẹ́n sáré ṣe dẹ́yìn dẹ́yìn voice note yìí jẹ́ fún yín kó o gbọ́ ẹkún tí mo sun ẹkún tí mo ní mo sun jọ yẹn jẹ́ kí n yín jẹ́ fún mo ń bọ̀ jẹ́ kí n sáré fún note yìí kó o fi wo reason tó fi dàbí wípé um, mo ń bọ̀ mo ń november ni kì í december ah, december ni mo máa ń gbé lọ yìí november bọ̀ november ni. November 2020 ni. Bọ̀ bọ́ o November November November bọ́ o yà ṣé o ní jẹ́ ìyẹ̀wò. Yes, jẹ́ ń sáré fún ẹ lélẹ̀ bọ̀ tí mi ní play mi ní play gbogbo ọ̀rọ̀ tán sọ ńbẹ̀ but jẹ́ ń sọrí jẹ́ ń sáré yín eléyìí jẹ fún ẹ ń bọ̀ jẹ́ yín bí ìjẹ jẹ́ yín bí ìjẹ mo fẹ́ kó o gbọ́ first note yìí gbọ́ bí máa gbọ́ o ṣé ń gbọ́ mi ẹ lè sóò lọ́ọ̀fù ẹ jẹ́ mọ́ fara wé wọn ẹ jẹ́ mọ́ fara wé wọn mo fọ́ ìjù wọn lọ lọ́nà kan náà o wọ́n fẹ́ frustrate ìyá wọn ni o ó yá. ayé ọmọgbẹ́lẹ́ tó làwọn èèyàn yìí hmm. ẹ wo bó ti ń pláàni bó ti ń àkàtàǹtì àwọn èèyàn bó ti ń pláàni àtàwọn ọdẹ máa ní káwọn èèyàn jáde àwọn ọdẹ tó sanwó fún blọ́gà àwọn nínú tó máa bá dá wọn lọ́wọ́ adé máa sojú ayé. Hmm. àti tájú àti dára ń sọ̀rọ̀. wọn àjà ọ̀sẹ̀dájú ọ̀tá sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn wọ́n jà wọ́n jà. ẹ wọ́n bọ́ sẹ́yìn kúrò bá mi yọ níta nínú ti yorùbá adé kúrè èké hmm. ẹ fún àyè mi hmm. òun àròkọ lọ́dọ̀ dábì lórí lẹ́sẹ̀ yìí gan o lọ́dọ̀ dábì síbẹ̀ adigun ọmọ náà parọ́ bá mi yọ bàbá mi tó yẹ. oyè mo lọ oyè mo lọ ẹ ti mi ti di o ẹ ti mi ti. yes jẹ́ ń dá dúró ń bẹ̀rùn fọ́ọ̀sì yẹn gùn lọ ó gùn gan ó gùn gan so gbọ́ bẹ̀ yẹn ó gùn gan nígbà tí tí mo kúrò nínú ìgbìmọ̀ tán nù ah! mo ké mo wá ń dákẹ́ mo pariwo pé àsáwọn pípù yìí ò bára wọn jà tájù dáde ń dòní lọ ẹ̀ńdọ́sì Bọ́lá Ahmed Tinubu gbogbo wọn yìí wọ́n jọ ẹ̀ńdọ́sì àwọn ògbé tí wọ́n jáde nìyí àwọn wọn gbé tiwọn jáde àwọn ló kù ìsí kan ló sí lọ lẹ́yìn kẹ́ ẹ dúpẹ́ fún kálukú tiẹ̀ fojú tiẹ̀ hàn ṣẹlẹ̀ àwọn tó kù yẹn wọn ẹ̀dọ̀ owó ni wọ́n ń ṣiṣẹ́ fún lórí nínú Yorùbá nation nothing more owó ni wọ́n ń ṣiṣẹ́ fún tẹ́ ẹ bá rí wọn tán bá ní kán búùyàn wọn ò já ọ ṣé wọ́n ń jà wọn ò jà gbogbo àwọn David Hamilton kán máa ń ta kò yín gbà míì gbogbo náà endorse pé tọ́mọ ẹni kì í ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kínní kan